وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba olùtọ́jú wa olùrẹ̀ wa a ti tọrọ àlékún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa lékún fún ànábì àtàwọn aráàlú ànábì àtàwọn sọ̀hábà yìí àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tá ànábì mú ara wa tí ó fi di ọjọ́ tí gbogbo téèyàn bá ní òní sàǹfààní pẹ̀lú ẹ̀ àfi tó bá pàdé ọlọ́run pẹ̀lú ọkà tó má kò ní ẹ̀kọ́ àti ìwà nífà abẹ́lẹ́ subhanahu wa ta'ala kọ́mọ́sá jẹ́ àpàdé ìwòlẹ̀ tí ó yọ̀nù sí. náà eléyìí ni ètò yín ètò wa da'watul haqqi ìpèpè òdodo èyí tí ò ní ẹja bákanú insha Allah ta'ala èyí tí ó máa ń dé sí etígbọ̀ wa gbogbo alálẹ́ ọjọ́ jumá ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ Premier FM ninety three dot five èyí tí àwọn afáwa fadila tó sheikh Suleiman Muhammad Al-Awwal tí wọ́n ń láǹfààní àti yànnàná àwọn kankan sí kejì lórí tó ní bá ti pẹ̀lú àwọn ọ̀rọ̀ lórí ẹ̀sìn wa kọ́lọ́mọ́sá ìdíkí arẹ́mọpẹ́ ètò yìí ń wá láti mọ́sálásí ńlá ìyànà bóríjà central mosque àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà kọ́lọ́mọ́sá ìjẹ́ kí ààyè náà kọ́ máa lọ jẹ́ kí òkun ọ̀rá yìí bẹ̀ láyé láyé bó tilẹ̀ jẹ́ pé nínú àwọn ìbéèrè tí ó kọjá ní ọ̀sẹ̀ tó lọ òun ló bí àkórí ọ̀rọ̀ èyí tí wọ́n bá tún yà bàrà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n tún ṣe so òun náà ni ọ̀rọ̀ lórí àdìsẹ̀kọ́rọ̀ àyẹn náà ni alámọ̀lẹ́ tó ní bá ṣe pẹ̀lú ìrẹ́ ọlọ́run ọba ìyẹn lè lọ́wọ́ so láì ní lè dàn pẹ́nu àfáwá ti tún wà ní ìkàlẹ̀ láti mọ̀ bá lè tẹ̀síwájú lórí àkórí

فاستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ìfọ́rọ̀ ọ̀gbọ̀n tí wọ́n ní sùn alhamdulillah àtàrọ̀ àdínkùn ìkẹ́lọ́ àti ìdẹ̀rẹ̀ fún àdínẹ́bì sallallahu alaihi wasallam ẹni tó rọ̀ bárakà ọ̀nà jẹ́ kẹ̀ fún gbogbo wa lọ́nà sàkó kí àdínẹ́bì bá lè sàkó ọ̀nà rẹ̀ àti àwọn rẹ̀ tó sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú ọ̀tọ̀ ọ̀kẹ̀ pẹ̀lú àdínẹ́bì sallallahu alaihi wasallam níjọba ìkìyàmà ní alẹ́ yìí pẹ̀lú àwọn náà a máa ṣàlàyé àdúrà tí a máa ń ṣe ríndàlísítì ọ̀rọ̀ nígbàtí a bá ń fẹ́ kí Allah subhanahu wa ta'ala ọyàn lé wa lọ́wọ́ lórí àlámọ̀rí tó pín méjì níwájú wa tàwa wò pé ọ̀tún nínú ìyàgbẹ́ni àbí àlàáfíà a mọ́ sọ gbogbo àìtún sọ pé Allah subhanahu wa ta'ala fúnra ẹ̀ lọ sọ pé òun rà tàbí kọ̀ọ̀kan ìjẹ́kẹ̀ fún gbogbo wa ó ní òsì yé gbogbo wa ká mọ kọ̀ọ̀kọ̀ yìí ó ní òníkan ló mọ kọ̀ọ̀kọ̀ kọ́dà kọ́dà tàbí wọn mọ kọ̀ọ̀kọ̀ àfi nǹkan tí òun bá fi mà á nínú nǹkan tó pamọ́ òun náà ní wọ́n sọ fún yín ṣùgbọ́n ẹ̀dá àwọn afáfàṣà ìfara wípé manistapna anila tọrọfàtà ẹni tó bá lè lanu ẹ̀sùn wípé òun ní ìdí ọlọ́run láàrin ìgbà tí èèyàn lè lajú ó tún ti padà kánàmì ánìl haim irú ẹni bẹ́ẹ̀ tó bá tọ́ sórí ìsìsí yẹn inú ẹni òfò ní ọdẹ àti ní àtẹyìn àníjẹ́mi òfò Allah subhanahu wa ta'ala wá ìbò ìbọnà ọkọ̀ ṣùgbọ́n nǹkan ti ẹ̀wà lè fi kámi kámi kámi lẹ́nu ẹ̀dà ọmọbìnrin ṣé mo wá lè fẹ̀rú rẹ̀ àbí lè fẹ̀rú rẹ̀ dípò táàfì máa lọ lé tasọ́lọ́dù pẹ́jẹ àdúrà ẹni tí àdébí sọ́tọ̀lọ́ àṣàrù tọ́kọ́ wa à mo fẹ́ ṣe ń kọ́ọ̀sì báyìí ṣé báyìí ni kọ́ọ̀sì ní ṣe ni bóòdì ní kí n ṣe ni mẹ́sì ní kí n ṣe ni fámásì ní kí n ṣe ni èwo lọ́dà microbiology ní kí n ṣe ni èwo ní kí n mú Allah subhanahu wa ta'ala yóò wà mú èyí tí yóò bá yàn yóò wá ti sí ẹ̀ tí yàrá ti ń ṣe àdúrà yìí bí àmì sàm sí kọ́ wa bó o wá sí máa ń sàdúrà yìí ṣé ẹ bẹ́ta àbá ṣe tán sáàrí nǹkan funfun ni àbá rí nǹkan pupa ṣé wọn a máa bá rẹ̀ ṣe káàbá àfọ́pẹ́ tó kalẹ̀ wọ́n máa pé ti àníyàn wọ́n máa pọ̀ níṣẹ́wò àlìsí ọ̀rọ̀ àwọn oníṣẹ́wò tí máa bá ìran fi àdúrà àwọn ìjọba ẹ̀kọ́ tọ̀ òun ṣe sáà bá nílọ́wọ́ àdínáyìí sọ́kọ̀ọ́ àwọn ilé ìlàfẹ́ mọ̀ lórí àlámọ̀rí nítorí ìbéèrè tí ọ̀pọ̀ nínú àwọn ọlọ́run wa tó béèrè ní ọ̀sẹ̀ tó kọjá àwọn àgbà hadithu tí ó jẹ́ ìpìlẹ̀ àlámọ̀rí wa qala al-imam al-bukhari rahimahullah haddathana mutarrif ibn abdullah abu mus'ab haddathana abdurrahman ibn abi mawal an muhammad ibn munkadir عن جابر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كالسورة من القرآن إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم يقول كدوبين الإمام البخاري ربنا كي أعفاه وأبناه وني أعفاه وتجاب ضريف ابن عبد الله oní sọ àdífì fáwọn ó ní àsìkò ń pèrè àbú musab ó ní àsọpọ̀tà lọ́sọ fáwọn àfọ àti náà ti jẹ́ abdulrahman ibn abdul mawad olùlọ́sọ ọ̀dọ́ ta ló náà ti gbà lọ́dọ̀ muhammad ibn munkadir muhammad ibn munkadir ọ̀dọ́ ta ló ti gbà ajábìrì ibn abdullah radiyallahu ta'ala anhu àbúrọ̀wọ̀n wípé pọ̀ olùbánàbíjọ pọ̀ olùbánàbí sẹ̀lẹ̀ tó jẹ́ Jábírù ibn Abdullah ó ní káàdì nàbí sallallahu alaihi wasallam ó ní ànábì sallallahu alaihi wasallam yóò àdínúna al-istikharata fi umuri kulliha ànábì máa ń kọ́ wa ní àdúrà ọlọ́yìn lè lọ níbi gbogbo àlọ́rìn tàbá àwọn àpàdà àwọn àfáà àjọ ìwọ̀ wípé al-istikharata ìsìfàánù mínà ìfọyírí wọ́n mú láti ibi oore tàbí ká sọ pé mínà ìfìyàrọ̀ wọ́n mú láti ibi ẹ̀sà bí kẹ́sìrì họ́ wọ́n fá ti ìfàní àáfún họ́ọ̀lì ní kẹ́sọ̀ àásìkún ìyáwó tọ̀tẹ̀lẹ̀ ní fatia fìyàrọ̀ àwọn àfáà ní ìpìlẹ̀ mi ní ìgbẹ̀gẹ̀ wọ́n máa lọ fìlì ní ọ̀rọ̀ ọyọ̀ fún tí ọmọ bá sọ wípé ọ̀rọ̀ lọ́wọ́ làwọn ọ̀pọ̀ àti ní sóríire ọlọ́run lọ fẹsẹ̀ nínú ẹ̀bẹ̀ ọlọ́run lọ́yẹ̀ nílọ ìtumọ̀ rẹ̀ tọ́bọ̀ wá ní wàsà fọ́ọ̀rọ̀ lọ́ra ìtumọ̀ ní pé tọ́lọ́bà mú lè fi yáwọ́ta ọ̀kan náà náà yá ọmọ wa ọlọ́run lẹ́ni sí òwò tó bá wá jẹ́ sí òwò nǹkan tí ń dé mọ́nú àgbòrò òní kí lọ rè kọ́ni àbí nǹkan tí ń sílẹ̀ ìsìnkọ́rọ̀ rẹ̀ ọmọ àbàràkọ́ ní ní dáadáa ló gbé wájú ọlọ́sì sọ ó díẹ̀ fún mi mo sì kí ìrìnà ìkí tẹ̀ra bẹ̀rẹ̀ lé tí ìlú wa ní kíkọ́ kọ́kọ́ lé àkọ́ sí mi àbíbádà èjì ọba tó rí ọlọ́wọ̀ wájú fún mi ìntàn pè ní àdúrà àdìsìkọ́rọ̀ nìyẹn jáàbù wà nígbà tó sàn fẹ́ máa kọ́ wa ó ní máa ń kọ́ wa ní ìtùkọ́rọ̀ yìí ṣùgbọ́n nígbà tí wọ́n fún alẹ́kọ̀ọ́ yìí yóò ní fi òun rí kò lé à níbi gbogbo àlámọ́rin pátá ó ní ká ti máa ṣe àdìsìkọ́rọ̀ àkójọ náà ká dún bíbà yìí láti lè ṣàlàyé pàtàkì ẹ̀sìn wa àlámọ́rin ó àwọn àlámọ̀rí oní òmùrù ẹ̀tọ́ bẹ̀rẹ̀ wádìí yìí sọ wípé èèyàn jáde ọ̀rọ̀ tí a lọ tẹ̀lé àwọn àbọ̀ wípé àdìdẹ́bí sallallahu alaihi wasallam ọmọ ń kọ́ wa ní àdúrà ọlọ́run kọ́ wa bá ń bẹ́ẹ̀ tọ́ dáa jù mo ní tí wàá máa kọ́ wa fi òmùrì kùlíà àwọn àfáà ní kájú yọ wípé gbogbo àlámọ̀rí ti dábùrù yìí nìyẹn kò rí ìdàbí ìlú ṣùgbọ́n àwọn ẹ̀sà ni wọ́n ní ìdìmú àlàmọ́rí yẹn kìí ṣe gbogbo àlàmọ́rí nítorí kíni gbogbo tó bá ti jẹ́ dandan lọ́wọ́ ẹ̀dá tàbí nǹkan tó jẹ́ pé afẹ́kẹ̀dá ó ṣe ni àìmọ́ máa ṣe ti ọrùn pa kábó ṣe kankan nù méjèèjì kí ló jẹ́ dandan lọ́wọ́ ẹ̀dá dẹ̀dẹ̀ni kéèyàn ò kírun wákàtí bá lójúmọ́ yóò kírun lásùnbà àìlà àlàásáyìí mọ́kìrìbì ìṣẹ́ mẹ́wàá sí máa ń pè nìyẹn yóò kí ìrọ̀fọ́ náà lẹ́ẹ̀nà lójúmọ́ yìí bí ẹ ṣe á pàṣọ wá ní pé àbá ṣùgbọ́n ọjà lọ kí ló kẹ́ ní wọ́n fẹ́ ṣe àdúrà ọlọ́run yẹn ní lọ́nà olórí àbí olórí mi ọ̀rọ̀ yẹn ní ìwò lọ́rùn rẹ̀ wọ́n èsì ìṣèwọ́rùn bẹ́ẹ̀ wọ́n èyí máa pe ìrújọ jimá kọ́ wa máa pe tí òjò ráyè lọ òní pé òtí ìṣèṣì ọ̀rọ̀ bákan náà ní tó bá sì tẹ̀ pé afẹ́ ni fún ìyẹ̀wò ẹ̀sìn tó náà tó jẹ́ ìdàkejì dandan àì ṣe ìsìnkọ́rọ̀ ìhò náà lápẹẹrẹ amọ̀fẹ́ púpọ̀ kéèyàn máa gbèjú bá àwọn ẹ̀mọ́ lè àti tọ́sí kéèyàn wá wá àwọn ọkàn lè bẹ̀sí wá wọn láti lọ ìwé tí sì kọ́rọ̀ ní àwọn àfáà ní àìsí sí kọ́rọ̀ rẹ̀ wal haram wal makruh la yustafadu fi tawqima ìtọ́lọ́pá pẹ̀lẹ́ wọ̀ àti nǹkan tó yẹ akọ̀ fún ní ká máa ṣe nú ẹ̀sìn tí ò dé kàtígórì èèwọ̀ tán àì máa ṣe ìsìnkọ́rọ̀ o wípé àbá ẹ̀yìn fọtí ilẹ̀ tí rẹ̀ yé ṣe ìsìnkọ́rọ̀ rẹ̀ àdúrà ọlọ́run yẹ̀ lé lọ́tọ́ tí dàbò tí ò dá ah! ní tọ́lọ́pẹ̀ lára wò kí ó gbà fáyẹ̀ ní ìsìnlẹ̀ tí àdúrà tó bẹ tí ẹ tẹ̀ lọ́dọ̀ níbi àwọn ìsìn báyìí kí o fò pé síbi ìṣẹ̀lẹ̀ lọ́nà dáa ni àbí kọ́ ni ò dáa inú jẹ́ mọ́ sídìsì àyùmọ́ dẹ́rù òun ẹ̀sìn náà bákan náà ń ta bá kọ̀ ká máa ṣe nínú ẹ̀sìn ọlọ́run ọba àyùmọ́ ṣe àlìsì ọrọ̀ bẹ́ẹ̀ àyùmọ́ ṣe ọlọ́yẹ̀dẹ́ lọ bí kéèyàn máa wò ìwọ́n tí àbáwọ̀ lórí wọn wọ́n ní àfa kí ni ìtìpọ̀ tó ti dá ìlànà wọn ní à ah, ìní ìní ma wò ká ní kí tó lè ní fílẹ̀ tí bá ti lórí ìrò kí tó mọ́ wò sí wò sọ mọ́ àfi kí bá sì àgbà àti ti fọ́rọ̀ ibi láti wá lórí ẹsẹ̀ àwọn èèyàn kan wọ́n yà jáde lé wọ́n ní Ànábì sallallahu alaihi ń sọ fún wa wípé wà kullu bid'atin dọ̀láàlà gbogbo tí wọ́n bá ti pè ní àdàdá ọ̀nà àlòní báyìí ti ní ó tòótọ́ ṣùgbọ́n kí lẹ́yìn wá ń pè lọ́dọ̀ tí wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti fi síbi jẹun ó ń tọ̀ ti di kèfèrè nù torí táwọn ní fìyè jáde láyé kò fi síbi jẹun síbí ọ̀wà nù rẹ wọ́n ní síbí wà nù rẹ kí wà lè rí wọ́n ní kúlù ní ànàbí lò kúlù sì ní nínú lè dáwà òpin tí a bá ní kúlù gbé tán lólòdì tó gbogbo ìgbẹ́tán àwọn wá ń sọ lẹ́nì a sì kẹ́rì wá wípé kúlù ló ìlọ́rọ̀wá ó pé ó tún lé kúlù a máa túmọ̀ ìtọ́jẹ́ wípé wọ́n fẹ́ fi pá nǹkan lé ni kìí ṣe kókó òkú nǹkan kílẹ̀ rí wa nínú sọ́tù náwí annabi Sulaiman alayhi salatu wassalam ẹ̀yẹ wúdiwúdà tí máa ń fún lọ́pọ̀lọpọ̀ lórí àwọn nǹkan nígbà tí yúdà ó lè ó ní ọba òkúrò mọ̀tò lónìí inú ìwàjà tùmọ̀ àjà ní sáláyì mo rí obìnrin mi báyìí àà olùlọba rẹ̀ tẹ̀mílíkùn òní darí ìlú òun aláṣẹ rẹ̀ kọ́dà wà kú tí á ti kú ní ìṣe gbogbo nǹkan ní ọkùnrin ẹ̀dàpọ̀ oòrùn tọ́rọ ìjọ náà lọ́rùn sí bàrìkì ìsìnkú láṣẹ ó sì yọ wàlà arúṣùnà àwìn ọ̀dà ó tún ní ìtẹ́ kan ìtẹ́ ìmọ̀ tó rí yípo o nípa ọ̀rọ̀ sí ìtẹ̀lóyìn ìtẹ́ dára tiẹ̀ nísàlẹ̀ ayà náà ó ní allá yẹ́sùrù lillahi lẹ́rí yóò ní ìkọ́dà gbogbo àwọn tí ẹ́ ń jẹ́ àfá wa lọ́dí àríyàn pẹ́ o wọ́n fi yé wa pé ọlọ́pàá máa fi alifa àti láàmù sí aṣù díẹ̀ nítorí wípé kò sí ìtẹ́ tó tóbi tó ti ọlọ́run kò sì sí ìtẹ́ tó ní àpòlé tó ti ọlọ́run wa subhanahu wa ta'ala òde ní bákan náà nínú tó jẹ́ àmọ̀ wípé kúlù pín nínú èdè lábáwá yìí bákan náà Ànábì sallallahu alaihi wasallam ní kullukum ra'in wọ́kùnlùkún mẹ́sùkúlù náà rẹ̀ ìyátìyìn gbogbo yí dáadáa jẹ gbogbo yí gbọ́nà gbogbo yí ọkọ̀ ìtòrí ẹ̀pẹ́ inú gbọ́nà gbogbo yí ọkọ̀ ìtòrí rẹ̀ òkú inú àdébísì ju ìwà wípé gbogbo ìtòrí rẹ̀ ọ̀gbà pé mọ́ ọlọ́run ló ti gún lẹ́sìn òun lẹ́sìn ẹ ń bá fi síbi jẹun ó kó òun ẹ̀sìn ọlọ́run nítorí bí àdàdà lẹ̀ sí i á wà béèrè pé wọ́n tọ́ sọ sọ́run ọkọ̀ ó lọ́wọ́ bá wọn kọ páàlù tí wọ́n wá fi sí ọkọ̀ bí wọ́n bá fẹ́ fi ṣe síbi yóò tó síbi mélòó wọn yọ lára páàlù anábí òsì gun ọkọ̀ bí wọ́n gun ọkọ̀ ọlọ́rẹ̀ bí òun síbi jẹun ebi síbi ni wọ́n sì sọ pé òun jẹ ọkọ̀ ni wọ́n gún ó sì ní gbogbo tí ànábì ọba ti ṣe ẹ ti ṣe ó ń tọ̀ ti di ẹnu àrùn ẹwà jẹ́ àkíyà rẹ̀ dáadáa àwọn àfọ́ àpébídíà sí méjì wọ́n ní gbogbo tí ó sì láyé tó wá padà dáyé lẹ́yìn ìgbà tí àdúrábì lọ wọ́n ní ní jẹ́bídíà àwọn àfọ́ àpèdè ní nǹkan bí ọ̀rọ̀ náà kẹsọ̀ yìí o gbogbo tí àdúrábì ò ṣe tó sì jẹ́ pé kò ní gbílẹ̀ dandan nú ẹ̀sìn tó sì jẹ́ pé àdúrábì ti ṣàlàyé nǹkan tí ó mú nǹkan di nǹkan lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ bá ti ń ṣe é ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ tá a bá tún wá ní wàkúrú bídí àti ńtọ̀lára gbogbo tí ànábì sallallahu alaihi wasallam bá ti ṣe àmùmọ̀ ní nǹkan náà ànábì tó bá ní túmọ̀ rẹ̀ wípé kìí ṣe gbogbo mùmìnì mùsùlùmí tí àdàdà kan bá ti ọwọ́ rẹ̀ ń sẹ̀ olókó òun ẹ̀sìn ọlọ́run kí lè rí wa nínú sọ́yọ̀ kò kọ́ ẹ̀sìn ọlọ́run muslim nínú àdìgbà wa ń ṣà á ń sàn sọ wípé man ahdatha fi amrina hadha ẹnìkẹ́ni tó bá lè dára kan nú ẹ̀sìn wà tí ó sì nú rẹ̀ fọ̀húwà ọdún ìtùlábùrù mọ́sítẹ́rì nìyẹn wà ìrọ́dẹ́tù alìmọ̀fùrùn àti ìtumọ̀ rẹ̀ wípé fọ̀húwà mọ̀dúdún iṣẹ́ ni wọ́n dá padà ní àbò iṣẹ́ àdẹ́bí gbogbo bá ti ṣiṣẹ́ kan tí ọ̀sásẹ̀ wá ń ìyẹn ò tún jẹ́ àmọ́ ọ̀rọ̀ wípé ìṣe bídíà kò gbé èèyàn kú òun ẹ̀sìn kan àti tá a bá tún lọ́rù rẹ̀ bídíà tó sí nínú tí ó wà kí àrùtàn pátápátá fún wa wípé kúlù pé òní àdìtàwà wí ẹ̀ wípé yóò àdìmúnà àdìsí ọ̀rọ̀dà fún òmùrí kùlíà gbogbo àdàmọ́ni pátá òní àdàmì ní pàdísì ọ̀rọ̀ sọ̀hábí àjẹ̀lì asọ̀hábí àjẹ̀lì jáde ń bá ní sọ léyìí láti fi máa pàtàkì sí ni kìí ṣe gbogbo àlámọ̀rí o ìwọ tó wá ní gúdú òpin ìtọ́mọ̀ wá sí rèé o tí ó bá ti pè ọ́ pé wá kásọ̀bà ó ló mú kí kí abúlé nígbà tí ń díẹ̀ sí ti ọ̀rọ̀ ọ wà ní ọmọ ìyá ẹ̀ ọ̀pọ̀ ọ̀gẹ́rẹ̀ ní ẹ̀ ọkàn wúwo náà ní bàbá yá sùpàtà ìṣòwò fún láyé ayé kí ni ìráyè sì sí ọ̀rọ̀ rẹ̀ àdúrà táwọn ìyá rẹ̀ sí pé ọlọ́run ilẹ̀ ní lọ kí ìgbàgbé ṣe ń ṣe ẹ̀dáàmù ẹ̀mí mọ́sí èèyàn lọ ní títí wà pọ̀ lọ ọkàn yẹ́lò tàbí páàsì rẹ̀ ò ní ọwọ́ adájú ẹ̀gbẹ́ àlábẹ́rẹ́ kan ní wípé táìmù tó wájú ọyá ẹtú ọ̀rọ̀ padà tí wọ́n páàsì rẹ̀ lọ́wọ́ lérè iṣẹ́ kí ni mo fẹ́ sìn tọ́yàtọ̀ sí ló sì dé nílẹ̀ lọ́ba páàkì bẹ̀rẹ̀ lọ́ba sì yọ mọ̀sánlá lórí ìtẹ̀tí èkí rẹ̀ lọ́ba sì lòrí títì a yóò rẹ̀ ní aláṣẹ́sì ó ní ẹ̀sìn jẹ́jẹ́ gbogbo àlọ́bá ti bájá wọ́n ti sọ́wọ́ pé kúrú òpin ilé ti sọ́wọ́ wípé àlejò ní káàmà sí ti ọ̀rọ̀ sí mo wá wò pé kí n tún kíkì ọkọ̀ kí n tún kọ́ mọ̀tún dáná lọ àlọ́bá ní ìtọ́jú lò àfi kí n pé ọlọ́ọ̀gẹ̀dẹ̀ lọ o ṣé mú gbò wájú yẹ́rọ fi bàyí ni àbí kí n bá sì mú gbò wájú rẹ̀ ó náà mú ní ìsìn ìyàwó lógún jẹ́ lọ́sàn-án ẹ̀rẹ́ tẹ́lẹ̀ ń pa ẹ̀ jẹ́ ní bàbá gíìsù tó ní à ní ilé tí ìjọba yìí ọba ń gbọmí sákì rẹ̀ kí ìsà kí ìsà wọ̀lá àdébí ilé ká máa ṣe àdísì ọrọ̀ fílì òmúrí léhà níbi gbogbo àlọ́yìn pátá wọ́n sì dúró òkú òdòdó ní ìtì pọ̀ ní pàpúpọ̀ láti láti di iṣẹ́ àbí látọjà àti láti ṣọ́ọ̀bù ẹ̀ nígbà fẹ́ ìkóòrò ojú pé kí n fi bí ọlọ́run wípé wàláì wàláì ìsọ́mọ́nìyàn ní dìdìrìn kò sí mú ẹ̀sì tí àdáyé wá sallallahu alaihi wasallam mọ́tàrí yẹ́mà ó gbé látọ̀ wájú ó fi ṣe wá sí báwọn èèyàn ó ń pẹ́ bábi sí jíjẹ ó pò mú ẹ̀sì ọlọ́run ọba ṣé látọ̀pù náà níbi ṣe wá sí nígbà wà láyé táwọn wá sọ àjọkọ́nà sí mẹ́nu ọpọlọ tó máa ń fi ìjọba nìyàn ọmọ òdodo yàtọ̀ sírọ́ ẹ̀tàn àti dáadáa àjọ ní ọpọlọ ní àtẹ̀yìn ọlọ́wọ́ mẹ́jọ ọjà gbogbo ẹgbẹ́ ti látọ̀ lọpọlọ tó sì di àdìtì ṣiṣẹ́ tó lálàáfíà yọ́ mọ̀ wípé ìwà nǹkan di ọ̀rọ̀ lásán lélẹ́yìn kọ́dà èèyàn lè máa búra nípa ọlọ́run pé wà láàrin ọlọ́run sọ́pọ̀ sọ́pọ̀ lọ́wọ́ èyí ló máa mú àwọn àfáà wa kọ́nà ìgbẹ̀já lè tó di ara ẹ̀pẹ́ máa sàlàyé fún wa wípé àtẹ̀kùlílù mìṣáàlì lọ́gọ́tì àrọ̀bíyàtì mushkilatun kabira li kulli man kana da'iyan ila Allah subhanahu wa ta'ala bí ìyàbá ló ń fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn ìfáyé tí ọ̀gbọ́ èdè lábáwá yẹjú yọ́ mọ̀ bá nǹkan nítorí wípé ìgbọ́ èdè yé òun gan ní jẹ́ àmọ̀ wípé ọlọ́run yẹ eléyìí sẹ́ torí pọ́lọ̀ òní yọ́núṣẹ́ nìkan tí ó wà máa lọ sí ànábì sọ́pọ̀ lọ́rẹ̀ sọ́lọ́ tó sì lọ́n ti yọ́n sí ànábì tó sì lè tá ànábì tó ń fún òun ló tó bá sọ́gbà tí ó bá sí bẹ̀rẹ̀ yóò wá ṣe kí ẹnu ẹjọ́ lọ rí ikú ìfáyé wà láì bá sì yóò jù láàárọ̀ yóò jù lọ́sàn yóò jù lọ́sàn yóò jù lálẹ́ èyí táwọn ọmọ wa bẹ̀rẹ̀ ọ̀yà àṣà ló wa gbogbo ẹni táwọn ọmọ àfàníyàn wa tẹ̀lé wípà wọ́nà ọba tí ó sọ wá lò ọlọ́run já wa lẹ́yìn rẹ̀ o ṣàánú wa o nítorí wípé gbogbo ẹ̀dá pátá ní wọ́nà ọba kí o ṣùgbọ́n ibi tí ó ń bọ́ sí ní dìtà ibi tí ó fi ń pe ní táwọn ti ìsìn tọ́lọ̀ ọlọ́mọdé àbọ́wó di o mọ́dé àjẹ́ owó di o fúdi èyí pẹ̀lú àwọn ọlọ́run inṣá ọlọ́run rahman bí ọlọ́run sàtàlábàsì pé ká máa sìn lórí ẹ̀pẹ̀ a kò bára tẹ̀síwájú tọba ti gọ́mẹ̀jọ lórí ọ̀rọ̀ lísì ọ̀rìn a sì kò wẹ́lẹ́wẹ́lẹ́ táyè mọ̀ pé ànábì ò ní alọ́rẹ̀ náà yẹ nǹkan o ṣùgbọ́n ọkọ̀ wa ní bá ṣe gbé wájú ọlọ́run wa torí nu tó rò wáyé ní first gate tá a bá ti dé first gate ká béèrè east gate so wọ́n nà kẹ̀sí a níbi abẹ́ bíríìjì first gate bí ìṣẹ́jú mẹ́ta náà ni ọgbà wà káàkiri rẹ̀ àkòrí ọ̀rọ̀ tí wọ́n bá lè sọ̀rọ̀ lé lórí òun náà ni pàtàkì wíwá ìmọ̀ afáwa tí wọ́n bá lè sọ̀rọ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn náà ni àwọn afáwa madina tó sheikh suleiman muhammadu awal amubiyaya ìkéde mi ẹlẹ́ẹ̀kejì láti mọ ẹ̀wájú òun náà ni tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ wa ni o máàlì dáhìlì àdéhìí ni o school of science ni o ẹ̀dùn ìfọ̀rọ̀ náà ni o àti a ní ìkẹ̀kẹ́ tá a fẹ́ fi sọwọ́ bí ìbéèrè sórí àwọn ẹ̀rọ o so kí a máa pè sí orí àwọn ẹ̀rọ tí a máa ń pè fún wa yìí àkọ́kọ́ zero zero fifty seven 41 07 08 àwọn táàjọ wọn ní agbára ah, alimustar abdulrazak arówolo sunna wọn bẹ ní agbára pẹ̀lú wa bákan náà àwọn afáwa tí wọn kó àṣọdí wá sí ilé agbára ní àyè àná ni àwọn afáwa tí ti bá wa sọ̀rọ̀ láti ọ̀rọ̀ fọdílà tó ṣe alimustar suleiman muhammed awa amúbíyẹyà àwọn tí wọn ń gbé ohun wa sókè tọrọ lórí olùkọ́ bàtà àti gbọ́ wa kékeré àwọn náà ni. Ah, dawanigeria.com so ẹni tí ó darí ètò òun náà ni Ismail Abu Ibrahim ẹ̀rọ àlá wassalamu alaikum wa wabarakatuh.